lọ́jọ́ kẹfà oṣù keje ọdún 1991 ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí o ọjọ́ kẹfà oṣù keje ọdún 1991 ìyẹn the 6th of July 1991 ní ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà mi tètè o kódà gbogbo àwọn tó bá wà láyé nígbà náà tí wọ́n ti gbẹ́jú dáadáa wọ́n lè lòyìn nítorí ààrẹ orílẹ̀-èdè tàbí olóṣèlú ńlá kan ní ẹ máa rò kú o lọ́jọ́ tá à ń wí níbo lẹ́yìn wà níbo lẹ́yìn ń gbé ọmọ ọdún mélòó lẹ́yìn àbẹ́yìn kò tí ì dàyé ńgbà náà ni. ọkùnrin atamátàṣe agbábọ́ọ̀lù nì tó jẹ́ ògbólẹ̀ Yorùbá èèyàn Múdàláwà ni ló máa jáde láyé lọ́jọ́ tá à ń wí yìí o. ọkùnrin tá à ń wí yìí bó tilẹ̀ jẹ́ pé ó kéré lọ́jọ́ orí nígbà náà ṣùgbọ́n o kò sí agbábọ́ọ̀lù Nàìjíríà tó fẹ́ gbajúmọ̀ tó lásìkò náà tó sì jẹ́ pé ikú ẹ̀ omi gbogbo Nàìjíríà àti ilẹ̀ Yorùbá títì fún àǹfààní ẹ̀yin òǹkàwé wa ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 1954 ni wọ́n bí akọni agbábọ́ọ̀lù yìí ojúlówó orúkọ ẹ̀ gan-an ni Múdàṣírù Babátúndé Agbólúajé ó sì jẹ́ ọmọ bíbí agboolé Ọlásọdé tó wà lágbègbè Ìjàyè nílùú Abẹ́òkúta yẹn nípínlẹ̀ Ògùn ẹ̀ ń béèrè pé kò sí láàwà ní orúkọ tá a kà bẹ́ẹ̀ ni ìyá àti bàbá ò sọ Múdàláwà níláwà o ọkùnrin kan tórúkọ ẹ̀ ń jẹ́ Lawal tó jẹ́ àwòkọ́ṣe àti ìmẹ̀sí fún Muda tó fọ̀nà bọ́ọ̀lù gbígbá hàn òní Muda Lawal morúkọ ẹ̀ o báwọn yẹn ṣe máa ń pe Muda Shiru ní Muda ọmọ Lawal ìyẹn ni tó ṣàwárí rẹ̀ ni ló jẹ́ kókó tẹ orúkọ ẹ̀ mára rẹ̀ tó sì di Muda Lawal èèyàn pé orúkọ ẹni tó ṣàwárí ẹ̀ ni Lawal tó fi jẹ tó tẹ̀ mára ẹ̀ lára iṣẹ́ bọ́ọ̀lù iṣẹ́ mẹkáníìkì ìyẹn àwọn tó ń tún ṣe ni Muda Lawal ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé bẹ̀rẹ̀ sí ni máa gbá bọ́ọ̀lù nígbà tí ó sì bẹ̀rẹ̀ bọ́ọ̀lù gbígbá afẹ́ lè ní kò sí agbábọ́ọ̀lù orílẹ̀-èdè tó gbajúmọ̀ tó níwọ̀n ọdún 1970 sí ọdún 1980 kódà ọ̀pọ̀ èèyàn fẹ́ẹ́ mọ orúkọ ẹ̀jọ́ ààrẹ orílẹ̀-èdè lọ nígbà náà eruku wo ló wá pamúdà làwà lásìkò tó wà lẹ́yìn ọdún mẹ́tàdínlógún lógójì thirty years awuyewuye díẹ̀ wà lórí ikú múdà làwà o nítorí báwọn kan ṣe ń sọ pé wọ́n ta á lọ́fọ̀ òkùnkùn ni àwọn kan sọ pé ó yọ̀ ṣubú lójijì ni ṣùgbọ́n èyí tó fìdí múlẹ̀ jù látọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ pàápàá ìyàwó ẹ̀ Yétúndé Lawal ni pé àìsàn ráńpẹ́ ló ṣe akọni orílẹ̀-èdè náà lọ́jọ́ kẹfà oṣù kejì ọdún 1991 tá à ń wí ìyẹn ní nǹkan bíi ọdún méjìlélọ́gbọ̀n thirty two years sẹ́yìn níṣẹ́ ni wọ́n ní Muda Lawal bẹ̀rẹ̀ sí ni máa mí lókèlókè nínú ilé rẹ̀ tó ń gbé nílùú Ìbàdàn ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé Muda sì kúkú jẹ́ aláwàdé èèyàn tó máa ń ṣe bíi pé nǹkan ń ṣe nígbà míì láti pa ìyàwó ẹ̀ lẹ́rìn-ín tó sì tún jẹ́ pé bó ṣe ń mí lókè yìí ni Yétúndé ìyàwó ẹ̀ rò pé eré tó máa ń ṣe ló tún ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí Yétúndé rí i pé bọ́kọ̀ ẹ̀ ṣe ń mí kò já geere mọ́ tó sì ti ń kù ní ọ̀rọ̀ àwàdà ló fi gbé bọ́ọ̀nù tí wọ́n sì tètè gbé ìlú mọ̀ọ́ká agbábọ́ọ̀lù yìí lọ sílé ìwòsàn ṣùgbọ́n tó jẹ́ pé kí wọ́n tó délé ìwòsàn nílùú Ìbàdàn ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó Múdàláwá akọni agbábọ́ọ̀lù ó ti dágbére báyé bí ẹ bá wà láyé nígbà náà tàbí ẹ ti gbẹ́dú dáadáa ó yẹ kí ẹ lè rántí bí gbogbo orílẹ̀-èdè ṣe pa lọ́lọ̀ tó mì tìtì bíi pé ààrẹ orílẹ̀-èdè lórí ìwàlẹ̀ àṣà fún bí ọjọ́ díẹ̀ kò sọ̀rọ̀ méjì táwọn èèyàn ń sọ lórílẹ̀-èdè ju ọ̀rọ̀ ogun Múdàláwà lọ àsìkò tí a lè sọ pé ó yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa múra láti jèrè ilé ayé àti iṣẹ́ ọwọ́ ẹ̀ ìníkú màmú Múdàláwà lọ o nígbà ayé Múdàláwà òun gan ni a lè pè ní akọni àti olùgbàlà ẹgbẹ́ agbábọ́ọ̀lù ICC shooting star ìlú Ìbàdàn ìyẹn nígbà tí shooting star fi ń jẹ́ shooting star tó sì jẹ́ pé òun ló kópa jù lásìkò tí wọ́n gba ìdíje Continental Cup yàtọ̀ sí èyí ó gbá bọ́ọ̀lù fáwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó mi ilẹ̀ Yorùbá títì nígbà náà èèyàn Abiola Babes Concord FC àti Gateway FC tí gbogbo rẹ̀ wà nílùú Abẹ́òkúta nílùú àbínibí ẹ̀ níbi tí Múdàláwà gbajúmọ̀dé ó ní ìjọba kọ́kọ́ ó ní ìjọba orílẹ̀-èdè kọ́kọ́ fàmì ẹ̀yẹ aṣojú orílẹ̀-èdè láàrin àwọn agbábọ́ọ̀lù Nàìjíríà dálọ́lá àwọn tá a lè pè ń ṣàwáwù múdàlá wà nídìí bọ́ọ̀lù ní ṣẹ́gun ọ̀dẹ́gbàmí christian chukwu àtàwọn míì bẹ́ẹ̀ níbi ìfẹ́ ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ọdún 1980 tó jẹ́ àkọ́kọ́ tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù green eagles tó padà di super eagles báyìí gbà ìgbà kékeré kọ́ ni múdàlá wà kó kódà ó gba ayò kan wọlé níbi àṣekágbá ife ẹ̀yẹ náà nínú ayò mẹ́rìndínláàdọ́rùn tó gbà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rìndínláàdọ́rùn eighty six games tó gbà fún orílẹ̀ ayò méjìlá twelve goals ìní Múdàláwà ló gbá wọlé o òtún wá jẹ́ kàyéfì inú ọ̀rọ̀ Múdàláwà ni pé ọjọ́ tó bá fi gbá bọ́ọ̀lù wọnú nẹ́ẹ̀tì alátakò kò ságbábọ́ọ̀lù Nàìjíríà tó tún máa ń gbá bọ́ọ̀lù wọnú nẹ́ẹ̀tì lẹ́yìn ẹ̀ lọ́jọ́ náà mọ́ láti bu ọlá fún un ni ló jẹ́ kí wọ́n yí orúkọ gbajúmọ̀ pápá àṣeré ìlú Abẹ́òkúta tó wà lágbègbè àṣérò ìyẹn àṣérò stadium kúrò ní àṣírò stadium tó sì sọ ní Mọ́dàláwà stadium nígbà tó kú ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́njú gbà náà ẹ rántí pé gbajúmọ̀ olórin fújì ní alhaji sikiru ayinde barrister ó gbé kẹsẹ̀tì kan jáde tó mì ilẹ̀ yorùbá títì èyí tó fi ṣèdàrú mọ́dàláwà ẹ̀yin ọmọ yorùbá tòótọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbì ó mà ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú ìtàn orílẹ̀-èdè yìí o ẹ̀yin ṣáà máa bá tẹlifíṣàn yorùbá tòótọ́ bọ̀ tẹ́sí máa bá gbogbo ẹ̀ pàdé ní gbogbo ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sọ̀ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn míì wò la tún mú bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ má dààmú jìnnà ẹ̀yin ṣàjẹ́ká pàdé lórí tẹlifíṣàn yorùbá tòótọ́ tó wà lẹ́rọ ẹ̀rọ ayélujára youtube ẹ sọ fáwọn tí kò tí ì mọ̀ ń pa ẹ̀ ẹ pín kiri ìyàn ṣí ẹ̀ kí ẹ sì máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó ti di tẹlifíṣàn tí gbogbo ọmọ yorùbá kò gbọdọ̀ máa wò láti ránṣẹ́ ìwádìí wa lọ́wọ́ bí ẹ̀yin bá fẹ́ ṣe kóríyá fún wa àbẹ́fẹ́ ṣe ìrànlọ́wọ́ kan nọ́mbà fóònù tẹ́ pèrè o 0244